الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله من بعد السلام عليكم ورحمة الله وبركاته تعطف مولانا طريقين إخواننا محمد صلى الله عليه وسلم كنا حمد لغة النبي كما طاع صحابة ثم بعد الوزيرة كانت لدينا نكتب جدد الكرام gbogbo àwọn nǹkan pátá lọ́nà kan àbọ̀nà míì tí ó ń kálukú ti gba ẹ̀kọ́ lọ́nà tí ó wúlò fún kálukú tí kálukú fi ń jẹ fífi mu tí sì fi ń wúlò lọ́mọ sábà fún ọmọ lẹ́sìn ọmọ pápá àwọn òkú bí wá wọn bàbá dáadáa ìyá dáadáa lọ́mọ sábà wá sánú wọn lọ àwọn tó ti lọ ní mùsùlùmí mùsùlùmí wọn kàn bá sàkóbì fún wọn sọ̀rọ̀ àkọmọ ìrà àti kẹyà àkọmọ ní gbogbo wọn àpapá kí ọlọ́run kó gbàgbọ́ wa kó fún ọsẹ kòkòrò àwọn ọlọ́run ìrà àti kẹyà àkọmọ ní. pẹ̀lú ìdá ọlọ́run àwọn tó máa tẹ̀síwájú láàárọ̀ yìí nínú tíra àrùbá ọ̀nà ìwàwíyà lẹ́yìn tí a ti ń sàlàyé àdìgbà náà ní fún wa. àdìgbà tí àwọn sàlàyé láàárọ̀ yìí wọn náà ní àdìgbà ẹlẹ́ẹ̀kẹfà tó ṣe pé àwọn afá fún àdéhùn náà ní àkọọ́lẹ̀ wípé tẹ́kù ṣùgbọ́n kéèyàn fi gbogbo àwọn nǹkan tí o lè máa jẹ́ ìrújú fúnni pàápàá jùlọ nípa àlànà ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó bá ti ní ohun ṣe papọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ká gbé sílẹ̀. عن ابي عبد الله النعمان بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك هما ألا وإن هما الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلأت صلأ الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب متفق عليه حديث أبا عبد الله bàbá wa abu abdullahi táwọn kọ́ wá sí numan bùnú bashir àwọn ni wọ́n gba àdìdì wa lọ́wọ́lọ́wọ́ ayọ́kọ́ sí wọn. wọ́n sọ fún wa pé sẹ̀mí tọ̀rọ̀ sùn lọ́lá ìṣẹ̀lọ́lá wa àdìsẹ́lá ó ní àwọn gbọ́ látẹnu ànẹ́bí yọ kàtà ànẹ́bí yẹ kó sọ wá pé ẹnà làhálà àlàbá yìí ní tó jẹ́ ẹ̀tọ́ ó fojú hàn ó pé ẹ̀tọ́ lélẹ́yìn gbogbo ẹ̀ náà làwa náà mà ní jẹ́ ẹ̀tọ́ ń kálukú wa náà mà gbogbo wa náà kò sẹ́ni tí kò mọ̀ wípé ntójẹ́tọ̀ ní nínú nǹkan jíjẹ ntójẹ́tọ̀ ní nínú nǹkan mímu ntójẹ́tọ̀ ní nínú àwọn ìṣe tó yẹ kí èèyàn máa ṣe. bákan náà wà á ìnàlẹ̀ àárọ̀ ọmọ báyìí ntójẹ́ ìwà náà wọn ò fojú pamọ́ o náà máa pé léyìí ni àgbọ̀dọ̀ jẹ́ nínú ẹ̀sìn àgbọ̀dọ̀ mú nínú ẹ̀sìn eléyìí àgbọ̀dọ̀ máa ṣe gẹ́gẹ́ bí kí wàá fi iṣẹ́ kí ló ṣe wàá fi iṣẹ́ tó ló ṣe ni gẹ́gẹ́ bí kó bèèrè lọ́wọ́ iṣẹ́ wo ló ṣe àájá ní wọn ta àwọn ará ní wọn ta ìwọ ní kóòsù rẹ̀ iṣẹ́ kí ló ṣe àájá ní wọn ta àájá ní ilé ìta sọ yìí kì í sọ̀rọ̀ ti wá ọ̀rọ̀ ànábì ní tí islam fi lélẹ̀ bẹ́ẹ̀. wà á kàn bẹ ẹ alimọ alábẹ̀mí kò máa ṣe é àwọn òbí à tẹ́lẹ̀ lọ́gbẹ́lẹ́ yẹ ọ̀dà ni àwọn tá a sọ pé ọ̀dà. àwọn ká sì sọ fún yín pé eléyìí ló dáa nípa ìwé sí wípé tẹ́sí sọ wípé eléyìí ló dáa làwọn náà ṣàlàyé ló dáa. ètẹ́sí bá ti ní ọ̀dà ọ̀dà nínú torí wípé tẹ́sí máa sọ fún wa pé èèwọ̀ lélẹ́yìn ẹ̀mẹ́tẹ̀ díẹ̀ ó ti fi ìlọ́po ìlọ́po tó jẹ́ ẹ̀tọ́ kalẹ̀ fún wa tá a lè ṣe tó bá ní kaba ilẹ̀ ẹ̀mẹ́ jẹ ó sì fi ìlọ́po ìlọ́po ilé tá a lè jẹ kalẹ̀ tó bá ní kaba ilẹ̀ ẹ̀mẹ́ mú ó ti fi ìlọ́po ìlọ́po ilé tá a lè mú kalẹ̀ wíwà tó ní amọ̀ mutí ó fi wàrà lẹ̀ ó ní amọ̀ ó ní amọ̀ mutí ó fi oyin lẹ̀ ó ní mọ̀ ó ní amọ̀ mutí ó fi omi lẹ̀ ó mọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọmọ tó jẹ́tọ̀ tá a tí ó sì tún sara lóore tí ó sara láǹfà gbogbo tó ní yẹn rí i pé báwa náà bá ṣe wádìí ìjìnlẹ̀ dáadáa á rí i pé yóò kú bá làákàyè yóò tún kú bá ara látara eléyìí anábì wá ń lọ fún wa pé ó tẹ̀lé pé kókó èyí tó fẹ́ mẹ́nu bá gangan ni pé káwọn yìí pé wàbà ìnáwọ̀mà láàrin èyí tá à ń sọ yìí pé ó dáa àti yìí tí ò dáa kò mọ́ mùsùlùmí ààbọ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí máa bẹ́ jọra wọn mẹ́ni lọ́wọ́ tí máa bẹ́ rújú máa yàn lọ́wọ́ láyà alábọ̀wọ́n náà kẹ̀kẹ́ ìrọ́nù nàná ó yẹ ká àwọn eléyìí tá a sọ yìí ọ̀pọ̀ náà àwọn èèyàn wọn à lè máa ọ̀pọ̀ náà àwọn èèyàn lè máa o ẹ̀rí lábẹ́ eléyìí tí ànábì sọ yìí ibi tí nǹkan pọ̀ sí jù nìyẹn tá a bá sọ pé àlàálì gan kó kálukú kése níbi jíjẹ mú kése kése ìwọ̀n nìkan o níbi pòfẹ́sọ̀nà ń kálukú wa nítorí jẹ́ àlàálì lẹ́nu iṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ á tó jẹ́ ẹ̀kọ́ ẹlòmíín bẹ́ẹ̀ níbi iṣẹ́ rẹ̀ títí ṣiṣẹ́ òun náà tó bá mójútó tọ́jú àláàlí bẹ́ẹ̀ ó lè jẹ́ sábàbí kókò rí ẹ̀wà jẹ́nà lẹ́yìn ìgbà tó bá ti mú táwọn ọ̀nà yẹn. látara pẹ́lúmi ọ̀mọ tọ́jú àràmù nínú professional sẹ́ẹ̀ yálà iṣẹ́ ìjọba ni àbí ó sì lọ lè jẹ́ oníṣẹ́ àdáni tó jẹ́ sí ọwọ́ náà ni gbogbo àwọn eléyìí ó lè jẹ́ kó jẹ́ wípé látara ntí òye yìí látara ntí òye yìí ó lè tara ẹ̀ kó dẹni tí ó wọ iná látara professional rẹ̀ lẹ́kọ̀ọ́ lóhùn sí. lápẹjúwe oníṣẹ́ ọwọ́ káwí gẹ́gẹ́ bí fọgánẹ́sà lápẹjúwe. lójú ọ̀nà ẹni ìbá lásìlẹ́ǹtì yálà tó kú ni àbútí ẹ̀ ṣẹṣẹ ni tẹ̀ pé òwò máa wọ pé ṣèbíṣẹ́ ń lò wà látara pọ̀ ọmọ asẹ́ rẹ̀ dájú o lè sẹ̀mí lóko o lè tarẹ̀ wọlé torí pé mùsàlá islam wọ́n sọ yín pé ìwọ lọ sábà kọ́tìlù nínú mùsàlá islam a ní kọ́tìlù amd a sì ní ṣíwìn amd a sì ní kọ́tọ̀ wọ́n fi síbi ṣíbù ìhádọ́ lóòótọ́ kìí pọ̀ màmá fẹ́ pa ṣùgbọ́n jọ pé ọ̀rọ̀ pa kìí pọ̀ ọ̀rọ̀ sábà. bẹ́ẹ̀ náà ni gbogbo àlùkò gbé lọ́wọ́ àwọn orí professional kálukú àmì doctors tẹ̀pẹ́ látara iṣẹ́ doctor rẹ̀ professional rẹ̀ yẹn náà látara ẹ̀ ló ti dèrò àlùjẹ́ náà àìmọye gáàtì rẹ̀ rẹ̀ náà tẹ̀pẹ́ látara ẹ̀ ló ti dèrò náà torí pé wọn àwọn ọkọ àkùsọ̀rọ̀ yìí kọ́ ni wọ́n pa ìfúnra bẹ́rẹ̀ wọ́n lọ jẹ́ sábà bí tóbi kú látara pé ní kíni nígbà tó o mọ kíni halal kíni haram níbi iṣẹ́ rẹ̀ torí pé bá a ṣe máa ń wò yẹn àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ní professionalism yẹn tí wọ́n sọ wọn ni pé eléyìí kò ti gbọdọ̀ ṣe eléyìí kò ti gbọdọ̀ ṣe nìyí ṣùgbọ́n tọ́wọ́ lọ ní ṣèwádìí yẹn ra ó padà báyìí pé ẹ̀sìn eléyìí tó ní kó o ṣe nígbà míì yẹn kò rí bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mímẹ́ tó ṣe wípé látọ̀dọ̀ àwọn tẹ́ ti gbà á àìní ẹ̀kọ́ ẹ̀sìn yóò tako nǹkan kan ní ẹ̀sìn ṣùgbọ́n pàtí wọn bá ní ẹ̀sìn professional rẹ ó lò yí lọ́jọ́ ẹ̀sìn papọ̀ máa ó sì ta rẹ̀ ó tẹ̀tẹ̀ wà nìyẹn gbogbo mi lọ́wọ́ wọ̀ pátá pàpà jùlọ àwa oníṣẹ́ ọwọ́ nígbà tí ẹni tí ó máa ṣe lọ́wọ́ bá tó mọ́tò ṣe ọwọ́ àwọn òfin ní tọ́ba ni wọ́n ra pàtì twenty thousand kí àwọn dàwó lẹ̀ ṣùgbọ́n tọ́ba parí sẹ́ wọ́n máa sọ fún wa pé ẹ má ẹ̀dá fún ọ ẹ má bínú ẹ bá mẹ́lẹ́jì chéńjì kékeré tó kù ẹ ṣe mẹ́lẹ́jì chéńjì kékeré ń bàtẹ́ lọ́ra pàtì torí ìdílé yìí òun làwọn náà wọn bí lọ́gbọ́n sí pàtì tí wọ́n tà ní twenty thousand àwọn òṣèlú sọ àwọn sọ wọn kí wọ́n lọ́ọ́ rà wọn.

ti tèmi náà sí o pákéjì sẹ ẹ tó bá wá lé wá ṣe é kó wá ṣe é pákéjì táwọn èèyàn ní ló fi yà jẹ ọ̀pọ̀lọpọ̀ lápẹjúwe ní sìn kókó sẹtọ òkú ẹ lè máa ṣe kátó dé ọkọ tó máa kó tọ máa bá ń ṣe sì máa ẹ gbà fún ẹ ọ ọkọ bẹ lé lára ẹ gbà wọ ẹ bá mi tún máa ṣe ìṣètò ní kẹtọ sanwó fọ́ọ̀mù tó o bá rẹ tó bá dáa pẹ̀lú fọ́ọ̀mù rẹ báyìí nìkan ò ní kọ́ tó gbogbo wa gba bọ́ọ̀lù gbogbo sì dé wàsí lára machine kọ́lá ló ní machine just machine àti ní ti gba bọ́ọ̀lù kí tó ṣe kíní ọ́ọ̀bù machine ẹ ńgbà tó pákéjì sẹ́ bóun ọ̀bá ṣe ara àti òní ìdí sẹ́ yẹn tó sì tara rẹ̀ ló gbọ́dọ̀ làlàyé tó sì jẹ́ ẹ̀kọ́ fún ọ ṣùgbọ́n mi ká máa fi rọ́ ká máa fi tọ́jú àrámù ká máa fi gbáyé kó kálukú wa lálọ́ jìnnà sí ntọ́jẹ́ ẹ̀tọ́ kálukú náà máa wò ntọ́ sì jẹ́ èèwọ̀ kálukú náà máa ṣùgbọ́n láàrin ẹ̀tọ́ àtẹwọ̀ àwọn òmùrù mùsùlùmí àti pẹ́ńpẹ́ kárín lọ́yẹ kó pọ̀lọpọ̀ yàn níta sí àṣẹlẹ̀ ìwá sí wọlé sẹ́fẹ́ tó pé wọlé lẹ́yìn bẹ́ẹ̀ ni tó jẹ máa àwọn àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn náà ntáàbà ṣèyàpẹ̀ lórí àbí ntáàbà ṣe kò bá mú nú ẹ̀sìn eléyìí èsì tá a máa múra má kankan nú ẹ̀sìn. mọ̀nà kí ni bẹ́ẹ̀ sọ fún wa ẹ̀yìn kọ́lá àwọn àbá alágbájá àwọn àbá kínní kan wọ́n máa ń ṣe eléyìí ò túmọ̀ sí pé nǹkan yẹn jẹ̀tọ̀. èyí táwọn ń bomi tó kọjẹ́ tọ̀ òun lè tọ́lọ̀ máa sọ fún apẹ́ tọ̀ ni tá a wá nínú àwọn àbá náà eléyìí ò ẹ̀tọ́ ni lódodo pẹ̀lú ẹ̀ ní kí wọ́n mú wá láti náà lọ́kàn láti náà àdìsá nàbí sọ̀rọ̀ náà kẹ̀kẹ́ àlẹ́gbẹ̀ẹ́ alẹ́ fáwọn ẹ̀dá kọ ṣùgbọ́n ẹ̀wà rẹ̀ tó bá páyà tó bá bẹ̀rù tó jẹ́ ìrújú àyín tó gbé ìdù sílẹ̀ tó yẹra fún ẹ̀rí kúrúkẹ́ kẹ̀yẹ́ rújú á sẹ́tọ̀ kìíní ìdàbí wò yẹ kọ̀ fún ilẹ̀ mi pé á ní ṣe títí tí màá fi máa ìdájọ́ òfin ẹ̀sìn lórí ẹ̀ eléyìí tó kọ́ lọ́jọ́ fọ́pọ̀lọpọ̀ ayẹyẹ àbùkù mà àbùkù mà wọ́n kún sí lọ́jọ́ wa ní gbàtí tí olúwọ náà lójú pé sẹtọ ni àbẹtọ kan gbé ìdílé wọn sì ni torí pé lápẹjù orí wọn lọ wípé kíní tẹ mú lọ́rọ̀ yẹn wọn lọ sí pápá yẹn sórí pa yẹn ìtajà jẹ wò ná tàbá jẹ wà wò ní pa tó bá kú sọ́dọ̀ rẹ pàṣẹ wọn tó máa sọ pé ní ìgbàgbọ́ lè pa yẹn ní gbà tó ti ń dẹ́nìkan ti sin ọgbẹ́ rẹ̀ pàpọ̀ lórí ẹ̀kọ́ kíní yẹn o pọ́ìsì wà bẹ́ẹ̀ o nítorí yọ kó jìnà sí kọ́ mẹ́tẹ̀ díẹ̀ kọ́ ara pé à kókó lè ní pẹ́sì wùlọ ó tó sì fáyìn lójú dáadáa tọ́ta ló tó tó ní sẹ́ǹtì tó dáa hmm? olùbátìrì náà ò ní sẹ́ǹtì kúkú náà sẹ́ǹtì bátìrì náà ò ní tó lè kórìíra olùkọ́ àtọ́ bá tà sí ọ̀fun lọ́wọ́ ìgbéyàwó ta gbogbo olú rẹ̀ dà olùbátìrì náà ló lẹ̀ bá ó sì jọ omi tó ó sì jọ omi tó máa tí wọn mú mi yóò kú àlóbi pa àlóbi bátìrì ní pààyàn ẹjẹjẹ àbúrò ah, ah, rárá Islam gbogbo àwọn nǹkan tó bá ti lè kó ìnira bá ní àbí nǹkan bá jẹ kó bá ti rú ní ìrújú níbi àlámà ní ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn pàtì ni o gbogbo ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ tó bá gbé tó jẹ ìrújú ìlú sílẹ̀ báwọn ẹni tán kọ ṣùgbọ́n tó bá gbé tó jẹ ìrújú ìlú sílẹ̀ bákan di stable alìdí ó tọ̀ ọ́ wá ìfọ́pá bọ́sẹ̀ ìmá ìfọ́ra ẹni má níbi tó jẹ́ máa lámàlú ọ̀rọ̀ sí rẹ̀ ní o. kọ́dà pọ̀ máa lórí yẹn nìkan wà éèkì yìí tó jẹ́ ọmọ labí ẹ̀ ó tọ̀ ń fọ̀ wọn ni. torí báwọn èèyàn ní máa sàbí ti nǹkan tí ọ̀dà àwọn náà sàbí tẹ̀lé sọ́dọ̀ ìwúrọ̀ àwọn àkàlà sọ yìí nígbà tó kó sẹ́rẹ́ lọ́yà yóò sì gba iṣẹ́ rẹ̀ yóò sì tún ta àfẹ́ lómi àbẹ́ni oríṣiríṣi làwọn èèyàn máa dáwọ́ ẹni agbésẹ́ máa wọ́n tó mẹkáníkì bá mẹkáníkì tá a sọ ó sì tàmátò kẹmọ pé àwọn ẹ̀ ń tàn kan wò ó sì tàmátò ẹni tó abẹ́ ní abẹ́ sẹ́ni mọ́tò jí àlásán wà jẹ́ ó sì dé sọ́ọ̀bù. tó di pé wọ́n kọ́ ti ta mọ́tò ní ọ̀nẹ́jì. jàmbá ṣé kí ló fẹ́ sọ kó ṣe òbí ta mọ́tò mọ́tò jàmbá gbogbo oríṣiríṣi làwọn èèyàn dáwọ́ ojú ọ̀ma níwọ̀n tó ti jẹ́ sí pé níbi professional wọn náà wọ́n ń bá wà lórí sótò àwọn ọmọlúwàbí ẹ̀jẹ̀ náà wọ́n gbogbo ọ̀làwọ̀ èèyàn máa fi wọn jẹ́ tó jẹ́ pé wọ́n sì ròyìn pé táwọn ń ṣe pé ẹ̀tọ́ ni ó débi ìmúra ó débi ọ̀rọ̀ sísọ ó débi sẹ́ǹsẹ́ anabi sallallahu alayhi wa sallam anabi wa ni gbogbo ẹni tó ń bá wa jẹ́nà sí tó jẹ́ ìrújú sẹ́fẹ́ sọ pé bá ti múra yẹ kókò dání kí ni ẹ̀sìn sọ lórí ẹ̀ tẹ́lẹ̀ tó bá wà tí kírun yìí yá àkídá kò kí lẹ́sìn sọ lórí tó sí ìtààmú wájú nìyẹn ẹlẹ́kùn tí mo sì kí lẹ́sìn sọ lórí ẹ̀ ebi wọn kọ ayé báwọn kan ṣe bẹ́ẹ̀ kí wọn wọn ṣe ó lè jẹ́ báwọn tí wọ́n ṣe kẹyìn àwọn náà ń ṣe lórí àìmọ̀ àìmọ̀ ní ìta táwọn yẹn ń ṣe lórí àìmọ̀ kárí tọ́jú sí pé bàtà wọn á béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn lórí ẹ̀yọ́ ayé àwọn lẹ́nu wípé àṣẹ táwọn ń ṣe láti kéré àtijọ́ náà ànábi wa ni wọn àwọn wákọ àbíṣù à gbogbo ẹni tó wá kó sínú òwúdú ẹgbẹ ìwúdú lélẹyìn ẹsàjà àṣewò ẹgbẹ òwò ẹni máa dáwò ni wọn ṣe ànábi ni wákọ àbọ àwọn ó tọ̀ fi já sínú ẹgbẹ́ yìí wọ̀ ẹ̀jẹ̀ ọmọ ànábi ni ẹjọ́ fi lábẹ́júwe tààrọ́ ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń ta ẹran jẹ̀ ni yẹ́nà àwọn àlàyé mà tí ń ta ẹran lẹ́gbẹ̀ẹ́ ọgbà ni wọ́n ṣe fẹ́ǹsì sí tẹ̀ pé bí wọ́n bá ti ṣe bẹ́yìn sí bùsùlá islam ó ti fi hàn pé ní ti ṣe kí ni o ó ti ẹ̀ǹsọ́ kí ni o nǹkan rẹ̀ ó yàtọ̀ sí pé ẹni tó dáko sẹ́gbẹ̀ ìgbẹ́ ilé kò yẹ wá báyìí tí òfin kankan ra gbàdí ṣùgbọ́n ẹni tó dáko tó tún ra gbàdí wọn bá ojú ẹ̀ ẹni ọba débẹ̀ wọn kò ní di wàhálà ní kóòtù yóò san gbogbo ohun tí ìjọba jẹ́ bẹ́ẹ̀ pátá kò sẹ́ni di wàhálà kankan.

bẹ́ẹ̀ náà ni ẹ̀mí wa lànàbí fi àpèjúwe yẹn wé pàtẹ́ẹ̀nì bá ti ń ṣe àwọn nǹkan tó jẹ́ kó ní ìrújú tó ní ìrújú ọ̀ ń jẹ́ ọba díẹ̀ díẹ̀ náà ni wọ́n máa fà jẹ́ àràmù gángan torí ìwà àwọn tó bá jẹ́ ìrújú àbáwọn kan tó jọ èèwọ̀ ká máa jìnnà sí torí pé mi bẹ́ẹ̀ lẹ̀ tó. tàbí fi sọ lọ́pọ̀ yìí pé ìnẹ̀lẹ̀ àlàálà bàjì náà èyí tó jẹ́ tọ́ gba tó fojú hàn tí ò ní ìdí ẹ̀ máa dààmú ara yín èyí tó sì jẹ́ tọ́ yìí tá a máa jẹ tá a máa lù tá a máa mú. téèyàn bá wá sọ́ra ọ̀dọ̀ kí ni ẹ̀ máa dààmú ara yín ní ní ẹ̀ máa wá wá i àyè ìbámu yẹn ìyá ló kún jọ jáde bẹ kótó wa dídọ́ la níbi sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sẹ́là àlẹ́bí kò wá sáà kìí sí i àdùbí àlẹ́bí ni yóò sì kú ayé tábì ó súnmọ́ bó ti kí o ó súnmọ́ kẹ́rin ó jẹ wọn ọgbà náà àlá àlẹ́bí ni ẹ tẹ́tí mi o wà ẹ̀ nà lóko lè má lè kí hímà ẹ lọ́kà ikú gbogbo ọba kọ̀ọ̀kan ló ní ọgbà tiẹ̀ wò wà ẹ̀ nà hímà ọ̀ ẹ̀ lọ́ ọgbà àgbọ̀ lọ́rùn òun náà ló ṣe lé wọ̀ wá abẹ́rẹ́ ẹ wo bá ní ṣe bọ̀rọ̀ ẹ wéra wọn ẹ wo ìgbékalẹ̀ ọ̀rọ̀ tó jiná àlẹ́bí gbé ọ̀rọ̀ yẹn wá tí ó wà á yí wa tó kílẹ̀ fún wa dáadáa wà á ti ń sàlàyé halal àrọ́ ẹ̀rí pé tasọ́gùrù ni ìpín nǹkan yẹn alẹ́ máa wọ́n pé ilé ìjẹ́ ara ilé ìjẹ́ ara mọ̀ ó wá gbé ọ̀rọ̀ yẹn wá ní ìbúrọ́sìlì mànáwí ní súrátòlè ìsí súrátòlè ìsí gbogbo aláǹtà wá tó ta ọgbà ọgbà sí máa rí lélẹ́yìn ẹni tí ń jẹrán lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń jẹrán jẹrán lẹ́gbẹ̀ẹ́ bí yóò ṣe máa ṣe léyìí ẹni pé kàwọn wà yí wa ẹni tí ọ̀ràn rẹ̀ bá ti jẹ wọnú ọgbà ọgbà àwọn náà ní kíni o òun náà ní tọ́nà sí ilé wọ̀ ká padà wá lọ ní débi ẹ̀ káwọn sì dọ́kọ́ wọn wà lóko láwùjọ fún yẹn torí délé yà ń padà débi yìí ní dárúsù ní ìtì ń bọ̀ torí pé nǹkan tá a náà fi sọ yẹn ọ̀rọ̀ yẹn tá padà dé sí ànábì fẹ́ ká mọ ìmójútó ọkàn wa ìmójútó ẹ̀mí wa ìpadà àdìsí láti gbọ́rọ̀ yẹn yé dáadáa torí pé ń bi àláàlí tápẹ̀ nǹkan láàlí nínú ọkàn wa náà ní wàá pálá àdìgbélé kélélé yìí èèwọ̀ ni ọkàn wa ni ó lè sọ fún wa pé kí o èèwọ̀ lélẹ̀ ẹ̀ má dé díẹ̀ abẹ́rẹ́ bàtà lánàá lẹ̀ kọ́nà tí wàá lẹ́nu tó máa dá ẹ̀tọ́ mà yàtọ̀ sí èèwọ̀ táwa lè máa ṣèyí jẹ́ ẹ̀tọ́ ọlọ́tí wa lásìkò bá sì lè máa jìnnà sí ìtọ́jú ìwọ̀ bẹ̀rẹ̀ àti yàrá àwọn mẹ́ẹ̀ wọ́sọ̀ lọ́wọ́ wa lásìkò Muhammad wa alihi wa sahbihi wa sallam salamu alaykum wa rahmatullahi wa barakatuh.